أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أهدانا الذي أدانا الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلاة الله وسلامه على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله ọba tó ṣe wípé òun náà ni ó tún jí wá sáyé láàárọ̀ yìí fàdánà ilà dínì sàlá òun náà ló tún tọ́ wa sójú ọ̀nà àlàáfíà ni tí ṣe dínì Islam ẹ̀sìn Islam ọba bí ọlọ́run ọba wa àpadà sí igbó táàbù bí máa ṣe ẹ̀sìn kẹsìn míì ọlọ́run jọ wọ́n jù sẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa. à ń jẹ́rìí pé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí èmi àti yín ká tó máa jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba Allah bẹ́ẹ̀ náà la tún jẹ́rìí wípé ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rù ọlọ́run ọba ni ìjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wọn títí tí yóò fi di ọjọ́ ìgbéǹde àlùkìyàmà ìkọ́tà lùmọ́ọ̀sì ní àlàyé tí a ń bá lọ lánàá láti ní wọn kíra mi ìhánà sí mustapha bisharhi kitabi at-tawhid báàbù awwal ojúkọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà sì ní àtúwá o níbi tí wọ́n ti ń ṣàlàyé kí ni wọ́n pè ní at fún wa ìmọ̀ ọlọ́run ní ọkàn àyà tí ó wá ṣàlàyé nípa àwọn òfin mẹ́wàá kan délé tí ó ṣe pàtàkì fún èmi àti yín láti gbọ́ yé gẹ́gẹ́ bí mùsùlùmí àyà yìí ó ti rọ kí ká ìgbésí ayé wa káyé ń bí àti ìgbésí ayé wa eléyìí tí a lọ dé bá lọ́jọ́ gbéǹde alkiyama òfin wà bẹ́ẹ̀ ta gbọ́dọ̀ tẹ̀lé láyé tàbí ní jìyà lọ́rùn. àti wá gba débi ẹlẹ́ẹ̀kẹsàn-án nínú àwọn òfin ìyẹn náà ni ìmọ̀ mú àdéhùn ṣẹ ìwọ àtẹni tí àdéhùn bá jọ ń bẹ láàrin yín ó gbọ́dọ̀ gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí kó rí pé òun àdéhùn yẹn tẹ̀ ọ́ yálà ẹni ń jẹ́ mùsùlùmí àbí kí ẹ ṣe mùsùlùmí ó fẹ́ gbalé ẹ̀dìjọ́ sàdéhùn iye tó mọ̀ àkàn ó ti di kọ́ńbọ̀ wípé ó tẹ ọlọ́run tọ́ ó ti dọ̀rọ̀ ẹ̀yàn kó mú sẹ́ẹ̀. níjọ́ tí ò bá ti nírò ẹ̀ lọ́rùn ó lọ gba náà ni tọ́ apá mi ò ká ìmọ̀ ka ọ̀rọ̀ kan ní orí Facebook kò ti ṣe kò tí ì pẹ́ náà ẹ̀yà last month náà ni ó ní òun ojú rẹ̀ láyé òun lẹ́kọ̀ọ́ ni òun tó ti ó dárúkọ àdúgbò yẹn bóyá ní dárúkọ onílàlọ́ lòun kàn pé òun ni pé tọ́ níta alágbádá òun ti rí bí economic situation àdúgbò ti ṣe rí báyìí torí ìdí ẹ̀ owó ilé tó ń san yẹn mo dínkù mi ìrántí iye tó gbé tó wọlé yẹn jẹ́ mọ́ precisely bẹ̀ẹ̀bí kéèyàn yọ two hundred thousand kúrò nínú owó ilé lọ́dún onídìlá lọ́dún ń ṣe fóònù mélòó làwọn tó lè ṣe láwùjọ wa àbí ká tún fi ìnira kan àwọn èèyàn ọlọ́run kọlẹ́ wa sọ wa ń bẹ̀ wò mùsùlùmí máa ń ṣèdẹ̀kùn fún yàn ẹni tí ò jẹ́ olówó lérí tẹ́lẹ̀ tó wá rí kó bẹ̀rẹ̀ sí ní jẹ́ olówó ó wá jẹ́ olówó lé ó sa ìmọ̀ pé nǹkan ò dùn má fún nìyẹn kódà wá bí àwọn láńdọ̀tì bí èrè tó ṣe wípé ó ti mọ̀ pé tó lówó ilé sàn á oúnjẹ kọ́ọ̀tù fún yín láti jẹ ọlọ́run sì pé landlord yóò sì tún máa gbé oúnjẹ fún tẹ́nàntì ẹ̀ títí tí aláwùjọ yẹn ìtọ́ ń pè wá ní mùsùlùmí nìyẹn mùsùlùmí máa ń mú àlàáfíà níbikíbi tó bá wà mùsùlùmí nira níbikíbi tó bá wà wọ́n jẹ́ ó nínú ilé tẹjọ ń gbé wọ́n jẹ́ kára wọn máa ní ọmọ ìyá rẹ níbi tẹjọ ń ṣiṣẹ́ wọ́n jẹ́ kára wọn ní ọmọ ìyá rẹ níbi tẹjọ ń tajà jẹ́ kálàáfíà kó máa dé bá ọmọ ìyá rẹ ni o kálàáfíà kó máa dé bá jẹ́ mùsùlùmí nù عند الله منزلة يوم القيامة من تركه الناس لتقاء شر بدجدجو ẹnìkan tí ipò tí ó máa bẹ lọ́dọ̀ ọlọ́run lọ́jọ́ gbèdé àlùfíàmà tí ó burú jù lọ òun lẹ́yìn tí àwọn èèyàn máa ń pa á wọ́n máa ń sá fún látara aburú rẹ̀ ó jẹ́ pé wọ́n mọ̀ ìyá mi yẹ ní ara rẹ̀ wò táwọn èèyàn bá wọn àfọ́ ìdẹ̀ tí wọ́n sá fún ẹ yẹ sí ara rẹ̀ wò mùsùlùmí wọ́n ń béèrè lọ́wọ́ ẹni tí ó bá tó sọ̀rọ̀ fún mi pé ṣàlàyé fún mi irú ẹni tí mo jẹ́ ìwọ tó bá sì bí léèrè irú ẹ̀ náà wọ́n jẹ́ ni tí ó sàbùdí bọ́mọ ìyá rẹ̀ torí pé ó ń wá báyé rẹ̀ ó ti dáa àtàlùkìyàmọ̀ rẹ̀ ó ti dáa ilé yẹ pé lánàá látòrí ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ ń béèrè lọ́wọ́ ara wọn ni pé ṣe wá àti fún mi ṣe kìlọ̀ fún mi ìyẹn ní sọ́ábà kan ti lọ bá ànábì sallallahu alaihi wasallam wípé ilé òjíṣẹ́ ọlọ́run ṣe ìkìlọ̀ kan fún mi tó ṣe pé mi ò tún ní lọ bèè lọ́wọ́ ẹlòmíì mọ́ ànábì sallallahu alaihi wasallam wípé ni láàtàbùdọ̀ láàtàbùdọ̀ láàtàbùdọ̀ wọ́n máa bínú má wọ́n máa bínú má wọ́n máa bínú má. ìgbà tí àwọn apáwọ́ sàlàyé àdéhùn yẹn wọ́n ní ànábì sallallahu alaihi wasallam mọ̀ wípé ibi tọrọ sọ̀hábà yẹn kù sí òun náà ní ìbínú kí bínú ìwọ́dí wọn náà bá jẹ́ ẹni kan máa ń bínú ẹni àrò ìwọ́n náà di wá àfihàn mu wọ́n ní láti jọ́ náà lọ́rùn sọ abàmì kò ìbínú lè mú ẹ kó bàjẹ́ láàrin twenty seconds ẹlòmíì ti wà nù márì twenty years thirty years forty years ìjọ tí yóò bá ba ọ̀rọ̀ ara ẹ̀ jẹ́ báyìí ó lè mọ́ tó forty seconds ọ̀rọ̀ burúkú kan ló kàn sọ́sọ́kọ rẹ̀ lọ́pọ̀ àwọn ọ̀gá ah, torí mo ti ṣe sùúrù fún ẹ tó léni ah, àbíkọ kúrò nínú gbèsè ayé o àwọn èèyàn ti gba sọ́ọ̀tì kò ní gbà ẹyọ kan nù nínú àìsàn tí máa ń ba ayé àtàlùbí àmì jẹ́ nínú ẹ̀nà tó ní ìlara mi lára ọmọ ìyá rẹ tó bá ń lára rẹ ọlọ́run ń lara tó wá lè wí ní ọlọ́run torí kọ́lọ̀ ọba ló sàánú rẹ̀ fún orí tí wọ́n rẹ̀ bínú rẹ̀ èyí bínú orí tí sọ yìí kò sí bó ṣe fẹ́ ṣe déédéé láàrin ìwọ àtọ́lọ́run ọba rẹ kò sí bó ṣe fẹ́ ṣe déédéé láàrin ìwọ àtọ́mẹ́ẹ́dẹ́nìyàn ẹjọ́ da bísínẹ́sì papọ̀ nífi tó wá ń lára rẹ̀ tí ó ní padà jàmbá rẹ̀ ó jàmbẹ́ àbí ìwọ tó fẹ́ dájọ́ láàrin èèyàn méjì ó wá jẹ́ tí wọ́n ń bínú ó gbẹ́bí pálárí ó gbá ìtẹ́lẹ̀bì bẹ́ẹ̀ náà lẹ́nu bá ti wí pé ìfẹ́kùfẹ́ èèyàn kan ní bá ń bẹ lọ́kàn rẹ̀ kò ní lè ṣe déédé o ẹ̀tọ́ bá wá já láìmọ̀ kan náà kò ní lè ṣe déédé o àwọn tó lè kó báyàn lórí kéèyàn mọ̀ ṣe déédé ó làwọn nǹkan tí mo rárá ń pààyàn fúnra wa tí mọ̀ rẹ ò bá ti tó nǹkan èèyàn méjì wá rojọ́ fún ẹ ó ní wọ́n bó ti fẹ́ dájọ́ ó bà nǹkan jẹ́ kó mọ̀ bà wá dáràn yẹn ó wàá rí fún àwọn bíi ẹni tó bá mọ̀ fún nímọ̀ jù ẹ lọ abẹ́ ẹni tó bá lóye jù ẹ lọ ẹlòmíì ò ní good sense of judgement kò sí tó fà á lèké láti ìrìn ìmọ̀ rẹ̀ tí ò tó nǹkan ni ò ti lè dájọ́ òṣìṣẹ́ àtòkè jẹ́ ń jà ìwọ wa mọ bó ṣe lè sẹ́tù ò mọ bó ṣe lè dájọ́ yẹn ó padà bà tán jẹ́ tẹ́nàtì àti tẹ́nàtì ń jà láńlọ́ọ̀dù òsì nílà káyọ̀ tó lè fi yanjú ọ̀rọ̀ àbí kò nímọ̀ tó lè fi yanjú ọ̀rọ̀ nítorí àjò náà ní pé kó wá láńlọ́ọ̀dù ẹgbẹ́ rẹ̀ ní ìpẹ́tọ̀ ẹ wá bá ń já sí ọ̀rọ̀ tó tẹ̀lẹ̀ ní ilé mi kó wọ́n bá gbé ìpaláre kó wọ́n bá gbé àrè fún ẹlẹ́dìí àwọn bàbá wa wá ń sàlàyé lọ nínú tíra tí a ń lò pé wọ́n mú bá yá àti sòlùsọ́ ni àjòlù wọ́n ní tẹ̀rí ká ti gbé ẹ́ fẹ́ ni tí wọ́n fi di olórí lé wa lórí ta ló lórí wa lórílẹ̀ ẹ́ ẹ̀mọ́ who is our president president Bọ́lá Ahmed Tinubu ìgbà táwọn kan náà ló wọlé nǹkan ti ń bẹ láàrin wa nù kò ọmọ orílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ gbọ́rọ̀ bí yé àní sì torí pé tùbá àbújá ló wà ìbí ọlá ń bẹ́là wà wà mí kò kú mọ́ tá à ń ṣe rárá mùsùlùmí máa ń bẹ̀rù Allah ní pé ẹjọ́ bá ti ṣe sòtọ́ olórí ọba gọ́fúnà chairman local government tí wọ́n bá wáyé náà ní ipò local government nígbà tí wọ́n ti lè dìbò yàn gẹ́gẹ́ bí democracy tí àwọn bèbèrè gbé wọlé tí à ń lò wọ́n ti yàn náà nìyẹn wọ́n mùsùlùmí wà ní ìtòrí pé ìwò òkú dìbò fún kó wá tó fẹ́ òní gbọ́nà sí lẹ́nu rárá bí ìgbà tó ń tẹ̀lé ọ̀nà nìyẹn wọ́n ní yájí wọ alárọ̀ ayé ti àyẹ́kọ́ bí wọ́n ní ọ̀ràn ayàn ni fún mùsùlùmí láti mú àdéhùn yẹn ṣẹ àti láàní sọ̀tọ̀kùsọ̀ tó lórí àti láàní gbógun tó lórí àti láṣẹ tó bá ti pa wá láàmú àtẹ̀lé tó bá ti ní á ṣe láàmú àṣe ìjọ tó lórí wá wò pé káwọn èèyàn bọ́ ta aburú ni ó jà sí ó sì pàṣẹ pé gbogbo yín o ẹ gbọ́dọ̀ bọ́ ta bóyá fẹ́ fi ẹ̀hónú hàn ni ó ní ẹnìkankan kò gbọ́dọ̀ mùsùlùmí tó bẹ̀rù ọlọ́run ebi ń pa wá lóòótọ́ nǹkan wọn gbogbo lóòótọ́ ẹ̀kọ́nọ́mì òdìbò yìí sáńsán lóòótọ́ ṣùgbọ́n gbàdúró lórí ti ní ẹ̀yin aráàlú ẹ bá ń ṣe sùúrù à ń ṣiṣẹ́ lórí bí nǹkan ṣe dà ìwọ mùsùlùmí ò ní wo ibi ní pa ẹ́ àbí ara tó ní ẹ́ kó wá máa sọ pé tó sọ yẹn àpò ara rẹ̀ ló sọ sí ó ti jàǹbá ìbáyá hàn ó ń sọ pàlẹ́ńdíà tó ṣe òdìsẹ́ni òdìtakò ó mú àdéhùn tẹ gẹ́gẹ́ bí ìjọmọlẹ́yìn fún olórí àìbọ́ta ẹ̀yà alágbóyá ẹjá lọ ìwọ́de lórí ìjọba àìṣe nínú Islam àwọn ẹ̀rí tó gbojú nílẹ̀ tó ti fi ní lọ́kàn balẹ̀ pọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn táwọn náà sì ṣe lánàá àwọn náà mọ tó ju wọn rí pẹ̀lú àwọn ọba tí wọ́n gbé náà wojú wọn kẹ́mi mọ́ bá a ṣòfò òun ni tẹ̀lé àti ní pé àyè ń ṣèwọ́de lólórí lórí a máa fara da nǹkan tí nǹkan tó bá wùkún ó ṣe ni ó kún ní ọdún tí wọ́n lò bẹ́ẹ̀ àyíbẹ̀ ẹ̀kọ́ ni tẹ́lẹ̀ mi bá bọ́ bẹ́ẹ̀ náà sàtúnṣe ìmọ̀ bí nǹkan tó ṣe rí à ń kọjú yín lónìí ní nàìjíríà àdúgbò kan tó ti wá bẹ̀ tẹ́lẹ̀ àyíbẹ̀ ni pé nàìjíríà nìkan ni ẹ̀yìn irú àdúgbò yẹn ti ń ṣiṣẹ́ pé tá tó bá ti ń jọjọ́ bí dàbí àmọ́ lọ ẹ mọ̀ ọdún ní ọdún mi pé á láti yà ó sì bẹ̀ta ilé ayé ṣùgbọ́n abẹ́ lọ ọdún ilé yóò dáa ju ọdún tó lọ fẹ́ni kọ̀ọ̀kan wa tó tó wá ti yànyàn lólórí olórí ibi iṣẹ́ olórí àdúgbò mùsùlùmí máa ń tẹ̀lé àṣẹ tí wọ́n bá ti sílẹ̀ tó bá tẹ̀lé ẹni kọ̀ǹpilẹ̀ ó ṣe é secretly bóyá ẹni yẹn ní àwọn aburú kan lára ìta gbangba kọ́ ló ti expose rẹ̀ ó pè sẹ́yìn ni gẹ́gẹ́ bí ẹni tí ò fẹ́ kó dáná torí pé sẹ́yìn gbogbo àwa tí wọ́n ń gbé sípò subhanallah lálùkì àmà àjẹjọ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo apáta àjẹjọ́ lọ́dọ̀ ọlọ́run ilé iṣẹ́ tó wọ́n tán bá gbé sípò tó bá ti mọ̀ fóòkọ̀ fíjẹ́ǹtì tètè yẹ kíkò yẹn má bàa di orí ibú fún ẹ lọ́jọ́ gbèdé àlùyàmọ̀ anábì sallallahu alaihi wasallam ní kullukum ra'in wa kullukum mas'ul an ra'iyyati gbogbo yín pátápátá ni olórí o tàbí ń tẹ̀lé adáran jẹ o a sì béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti da ẹran jẹ̀ sí ẹni pé mo bá ti líìdì níbi tí wọ́n ti fi ọ̀tọ̀ lórí olórí mọ́sálásí àwa náà táwa náà jẹ́ ìmọ̀ọ̀mù ọ̀ràn ni o kúrẹ̀ la mùsùlùmí èdè ju ipò ìmọ̀ọ̀mù pé a ah, ìmú jẹ́ ìmọ̀ọ̀mù a ah, ìtò wà lábẹ́ rẹ̀ pọ̀ tọ́lọ́ba ó béèrè lọ́wọ́ rẹ̀ lọ́jọ́ kẹta ìyáàmà olórí ìlú náà president governor chairman local government councillor baálẹ̀ àdúgbò ọba àdúgbò gbogbo wọn pátá lọ́nà ọba ó béèrè bóò ni wọ́n ti ṣe duties wọn ti tó lálùkì àmọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tán fi hẹ́ẹ̀dì ministry wọ́n tó jẹ́ minister wọ́n tó jẹ́ special adviser tó o bá lé advice ti president dáadáa tí president bá lọ sàbúrú tó advice rẹ̀ ìwọ náà ó pin nínú ìyá jẹ́ lọ́jọ́ bí lálùkì àmọ́ bẹ́ẹ̀ náà ni adviser tó gọ́vnọ̀ advisor tó ṣe amẹ́ gbogbo ipò náà bá ti gbé kálukú wa sí pátá àròjọ lórí rẹ̀ lọ́jọ́ pé láti àmọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n tó ń jẹ́ baálé ilé ìwọ bàbá àwọn ìyàwó tí ń bẹ lábẹ́rẹ̀ ó sàkáǹtì wọn gbòòlò ṣe darí wọn sí tó ṣe déédéé àbò ṣe déédéé bẹ́ẹ̀ náà ni lórí àwọn ọmọ rẹ̀ ó jẹ́jọ́ lọ́dọ̀ ìyá náà yóò jẹ́jọ́ torí pé wọ́n náà ó wọ́n náà ó responsibility nù family loyalty rẹ sọ́kọ rẹ wọ́n bí ọ́ léèrè nípa àyẹn lálùkì àmà bóòlù ti tọ́jú àwọn ọmọ rẹ tí ọkọ̀ ti bọ́ọ̀tà ń lu wá ń tẹ́jẹ lọ ìjọ darí wọn kọ̀dọ̀ ọlọ́run àbó ọjà ẹ̀yìn wọn kọ lọ́run ni sáà advice tó dá ló ń fáwọn ọmọ rẹ sí bàbá wọn àbí advice burúkú ló ń fáwọn ọmọ rẹ sí bàbá wọn tó tọ́jú wọn bó ti tó àti bó ti yẹ gbogbo ilé ìdíkàdùgbò lọ rojọ́ lágbègbè àmà gbogbo ẹ̀yin ọmọ náà ẹ̀yin náà rojọ́ bóòlù ẹ̀yin náà ti ti táwọn òbí ní méjèèjì bóòlù ẹ̀yin ti dúkìá bàbá yín bí ẹ rojọ́ ilé lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ náà ni landlord landlady bóòlù ẹ̀ ti darí àwọn tí ń gbé lábẹ́ yín ní abẹ́ dúkìá yín sí ẹ̀yin náà rojọ́ ilé lálùkìá mọ́ ọ́ tó wọn náà wá rí ní ìsìn pé ẹrù tó ga òun ni kéèyàn jẹ aṣáájú mọ́gàjí àdúgbò baálé ilé gbogbo yín pátá olórí nìyẹn o ẹ jẹjọ bò lẹsẹ ṣe ìdarí àwọn tí ń bẹ lábẹ́rẹ́ yín sí lálùfẹ́ àwọn ṣùgbọ́n ní táwa ń lọ bẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ti fi ṣolórí fún ẹ o gbọ́dọ̀ tẹ̀lé àtẹ rẹ̀. wọ́n ní ká mú àdéhùn tẹ nígbà wọ́n gbà ọtí tẹ wọ́n ti di ọmọọ̀gbẹ́ ní ìlọ̀gá rẹ̀ ó lè kéré sí ọlọ́jọ́ orí ó lè dàgbà jù ẹ lọ ó lè kéré sí ọ ní qualification o gbọ́dọ̀ ní loyalty tó o bá ti ní kó kú níbi iṣẹ́ eléyìí ni ó ọ jù bàa fẹ́ lọ́nà wọ́n á ò gbọ́dọ̀ jàǹbá rẹ̀ wọ́n jàǹbá ẹ tí wọ́n ti sọ lórí mọ́ ẹ olórí náà ó náà gbọ́dọ̀ jàǹbá àwọn ọmọlẹ́yìn wọn ó náà ó dáná lálùkì yámà gbogbo ìgbàdí bá ti ṣe tí ò dá táwọn ọmọlẹ́yìn òun náà ó lu ẹrù díẹ̀ lálùkì yámà sórí ibú látara tó bá ti mọ̀ wípé àfi kó máa mú ẹsẹ̀ lọ́hùn nítorí dáa jùlọ ní pé kó kúkú kó ń bẹ̀. ìlú tó bá ti mọ̀ wípé ó máa ò ní lè tẹ̀ láti olórí mọ́ nàìjíríà ó dùn ká mọ́ wípé òkú báyìí kọ́ lọ jẹ́ kó dùn dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa tó bá ti wá mọ̀ wípé ó máa fi president sáyìn ó máa lórí social media ó máa ṣépè fún òní sọ dáadáa nípa rẹ̀ tó dáa jùlọ ní kó tètè jápa kó nàìjíríà òwò ọ̀tẹ̀ tó lè gbé wí lásìkò yìí nìyẹn bóyá tẹlómi bá bọ́ bẹ́ẹ̀ tó bá wà wò torí kó jọmọ rẹ kò bá jẹ pé yàrá náà lèèyàn ń jẹ ló pọ̀ jù nínú wa ìgbà ló tiẹ̀ tí àwọn nǹkan sánpá ẹ̀ ráwọn ẹ̀yà rẹ̀ tó sọ̀rọ̀ gbàgbélé iná tó jẹ́ ẹ́ kò tí ẹ tí ìfòsù mẹ́fà tí wọ́n ti ń complain kò tí kò tí lóṣù mẹ́fà ọmọ tí ń sì ọdún mẹ́jọ ẹ̀ gbájú alábòsí pọ̀ nù wá ká dákẹ́ náà pé tí nǹkan ọba fara rọ nígbà tó ti pé ẹ̀yà wa náà ló bá wà bẹ̀ tẹ́rí ni wọ́n ti ṣe wá náà nìyẹn mùsùlùmí ìpínlẹ̀ agbọ́dọ̀ tẹ̀ láfẹ́ rẹ̀ ni ó jẹ́ mùsùlùmí kò jẹ́ mùsùlùmí nígbà tó ń sọ pé ìbò ni wọ́n fi yan ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó fara mọ́ ìtọ́ bá ti yàn síbẹ̀ náà ni ó wà lọ ṣàdúrà fún kó lè lè ṣàṣeyọrí gbogbo bá ṣàṣeyọrí ìwọ náà ń gbádùn òjò èpè tí kálukú ń dájọ àti ìbàjẹ́ tí kálukú ń ṣe òun náà ni rìsọ́ọ̀tì tí kálukú wa ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí kéèyàn jọ lórí ẹrù ni o wọ́n ní wàá ńlá ya sọ̀rọ̀ wà ní ìyá àmì wọ́n ní bákan náà èèyàn gbọ́dọ̀ ya pa ẹni tó bá ti fi ṣe olórí fún wa ní tó bá ti lóhùn fẹ́ gẹ́gẹ́ bí ipò tó wà ó náà ló mọ̀ bá fẹ́ tí ò bá dá tí wọ́n sì ní kíbrọ̀ ó ní ẹ̀sìpírẹ́ǹsì jùlọ ó ara ó sọ fún pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá wà wù kó gbọ́ tó bá wù kó mọ̀ gbọ́ ó lè ra yà á o ní ti múlí yẹn ipe a àìdí àtọmúwà yóò da ní tiẹ ló da kó wá ní tiẹ ló ṣe kó wá yapa tiẹ wọn ni rárá àìsí bẹ́ẹ̀ kò lórí ilà ìdá amọ̀rọ̀bì máa fi àti àyàfi ìgbà tó lójú bá tó pa wá látẹ ìtàbí tẹnọ nígbà yẹn làtò ní segin làtò ní tẹrẹ àsìkò ọdún tó ní ti kí pẹ́sidẹ́ntì wa ní gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ lọ sínú ẹ gbọ́dọ̀ lọ sínú lásìkò yìí o tí wọn tàbá tó parí mítìn tán ẹ ti parí mítìn bóyá láago mẹ́fà rọ̀lẹ́ ẹ ti bẹ̀rẹ̀ láti di aago mẹ́wàá àárọ̀ tẹ̀lé pé irun mélòó ló ti bọ́ mọ́ wọn lọ́rùn irun méjì ewu àtiwó zúù àtàkùrè tó wá yẹ kí mùsùlùmí wá wà nínú mítìn bẹ́ẹ̀ tó òbí nílé kírun zúù àtàkùrè lásìkò rẹ̀ ẹ bọ́ tani ìtọ́.

wọ́n ti yóò sì kí apá wọn fẹ́ lọ fún grace wọ́n lọ kí òun nìyẹn tó wá sì tún padà dé wọ́n tún continue tí wọ́n á sì lè náà bá tún tó wọ́n tún lọ kí òun tọba fi tán wọ́n lọ́wọ́ rẹ̀ ìyá rẹ̀ fẹ́ràn ọ́n tẹ́ ti ti pèrún zone ápùlẹ̀ mọ́bí à ah, mọ́mí ẹjẹ́ lọ sí lọ́nà o gbọ́dọ̀ tẹ̀lé àtẹ mọ́mí ní táìmù yẹn torí kọ́lọ́ ọba rẹ ló fẹ́ sìn ọ̀gá rẹ o gbọ́dọ̀ rán ẹni kẹta tí ó gba ìrún lọ́wọ́ rẹ so ẹni tá a tẹ̀lé àtẹ rẹ kò ní jẹ́ pé àtẹ tí ó mú wa tẹ lọ òṣèpá àtẹ tí ó mú wa tẹ lọ ni àmì lọ ọ̀nà bẹ́ẹ̀ fi ìtàtí ní sùkúl ní wọn wá ní wọn mọ̀ ju wọn mọ̀ ju pé afẹ́sìn lọ́nà àbáfẹ́sìn lọ́nà ó ní síbẹ̀ ó gbó èké sí ẹni bí a wá ti jẹ́ tó nílùú ni o ẹ̀káǹtì mi áwù mi ò ní síbẹ̀ o gbogbo tó bá ti máa jẹ́ pé èyàn tẹ lọ́hùn níbẹ̀ èyàn yé tẹ̀lé àti olórí ni ló jẹ́ pé olórí náà torí rẹ̀ bá pé òun náà gbọ́dọ̀ mọ àtẹ ọlọ́hùn kó tó lè gbé àtẹ wá wọ́n wá ní látara àsìkò wọ́n ní fàyínà wù dáyù tọ́hún tó máa fi ya wọ́n léèyàn ní tẹ̀lé àtẹ tó bá ti jó lórí mú wa níbi táàbà ti sẹ́lọ̀mù àhán kọ́nà fẹ́ ṣe kánífà nísìn ládùúgbò wa yìí kò bẹ̀rẹ̀ sẹ́ńtẹ́ wà bá mi fi àfà ìmọ̀ ẹ̀mọ́ wa fẹ́ ṣe kánífà màá béèrè fi kánífà àwọn kílò ń jẹ́ kò bẹ́ sí mu sáwọ́ onídàá sí yẹn gbọ́n náà fẹ́ ṣe títì wọ́n fẹ́ ṣe náà sádùúgbò wọ́n fẹ́ ṣe public quarter sádùúgbò ó là kéèyàn wọ́n lówó èèyàn lọ wá yá torí pé iṣẹ́ olóore nìyẹn wọ́n ti jẹ́ pé téèyàn ó sẹ́lọ̀ lé lórí ni àà chairman pẹ̀lú bínú ẹ̀sìn tàwa kò fara mọ́ ìtẹ̀lẹ̀ fẹ́ sí i àbíká ni wọ́n fẹ́ sọ̀rọ̀ nísìnyí wọ́n wá ní kí gbogbo lé wọn dáwó wọn nílé ìyàwó síbí wọ́n bá ti yàwá èyí ó ti wá àti fún wọn ni ìtẹ̀lé kejìlẹ́ ti hùn ẹ̀fẹ́ máa ń yàn tẹ́lẹ̀ ọ̀nà oòrùn tẹ́lẹ̀ ẹ̀bọ ni ẹ mọ̀ sí mọ́ gbèlè tàbí pé wọ́n á mọ̀ pé àwọn èèyàn pé wọ́n á mọ̀ dáwó pẹ̀lẹ́ bọ oòrùn gbogbo ẹni tó bá ti dáwó wíwẹ̀ ẹ̀ràn ọlọ́wọ́ aburú ẹjọ́ ti ẹ̀bọ yẹn náà ni wọ́n ní lákìn yòtọ́ àwọn òfin òmórí àlèwò kọ́ wọ́n ní ṣùgbọ́n èèyàn mọ̀ tẹ̀lé àtẹ olórí lọ́nà míì àlẹ́tì lẹ́yìn sáàtì bí màá sí ya tí ò ní ṣe pẹ̀lú títẹ̀ lọ́rùn wọn á nítorí pé kí ni áàdàmínà lè hàn eléyìí jẹ́ kan nínú àwọn àdéhùn àlẹ́tì bẹ́ẹ̀ nẹ́ka wà bẹ́ẹ̀ náwà ní ilẹ̀ àmì tí ń bẹ láàrin ìwọ àti ẹni tó fi sòlórí fún yín wọn ní kàdá ní kalà hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdéhùn àlẹ́tì bẹ́ẹ̀ nẹ́ka wà bẹ́ẹ̀ náà tí ń àdéhùn tí ń bẹ láàrin orílẹ̀-èdè rẹ wàdáwùlá ti nù ó kọ̀ àti orílẹ̀-èdè míì ìyẹn náà máa ń pè ní àkíní kan international tie àbí wọ́n máa ń pè lórúkọ kan sá diplomatic tie nàìjíríà nìsín àti republic of benin wọ́n ní diplomatic tie pé àwọn ọmọ ìlú yìí tó bá fẹ́ wá sí ìlú wa o wọ́n gbọ́dọ̀ ní international passport wa o àbí boarding pass báyìí tí ní ta gbà wọ́n láàyè sánlẹ̀ tẹ̀ nílùú wa àgbà wọ́n láàyè orú nǹkan báyìí ìwọ́n tó fẹ́ travel láti nàìjíríà lọ sí republic of o gbọ́dọ̀ mọ òfin wọn ní republic of benin bá fẹ́ lọ canada o gbọ́dọ̀ mọ òfin wọn o fẹ́ lọ saudi arabia o fẹ́ lọ america o fẹ́ lọ europe o gbọ́dọ̀ mọ àwọn kìíní kí ni wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ torí pé wọ́n ní oúnjẹ tí ọbẹ̀ tí bá lè lè jẹ ìyá lè lé gidigidi kìí ṣe wọ́n ní ẹmọ́ gbé kókè wá sí Singapore àbí sí Saudi Arabia gbẹ̀ntàn nísìn tó bá lọ gbé lọ sọ́ọ̀n tó bá ti mú ẹ ó gbé ọ lórí ni ní Saudi Arabia Singapore wọ́n sùn tiẹ̀ ni ìwọ́n bá tiẹ̀ lọ nìyẹn tó ìgbà tó ti lè wá gbé kókè sára yẹn ó ti já àdéhùn ti bẹ láàrin wọ àtìlú tó ń lọ nìyẹn so ìgbà òfin tí wọ́n bá ti fún ẹ bẹ́ẹ̀ kí wọ́n yà á ọlọ́run lọ yọ ọmọ nàìjíríà tó ti pa ní Saudi Arabia torí cocaine àtàwọn oògùn olóró míì bẹ́ẹ̀ nìkan ti pa wọn ní Indonesia gangan wọ́n ti pa ọmọ náà ọmọ Igbo kan lẹ́nu jẹ́ mẹ́ta rẹ̀ ní Indonesia cocaine náà ló gbé so ìṣèlú nìdálù òfin náà bá tún ṣe nílùú onílùú yẹn tó ti mọ̀ pé ó fẹ́ sáàbù lọ síbẹ̀ ó gbọ́dọ̀ mọ̀ kó ti sọ ara rẹ̀ wọ́n ní kó lu ága mí nàlẹ́ àd wọ́n ní gbogbo tá a sọ yìí pátá nínú àdéhùn tí wọ́n bẹ ní o àlẹ́bí amọ̀rọ̀ bá òdòdó wà fà ibi tọ́lọ̀ ọba wa tó pa wá láti pa gbọ́dọ̀ múṣẹ́ wọ́n ní wàhálà yìí sàánù bíi abada ìyẹn ti gbọ́dọ̀ fi ṣeré o gbọ́dọ̀ fi ráre o gbọ́dọ̀ fi tawẹ́wà rárá falẹ̀ ọ̀hún falẹ̀ ọ̀hún amúrù àzìmùn wọ́n nítorí pé sẹ́rí àdéhùn ọ̀rọ̀ tó tóbi ni o wàlìdáríka torí ìdílé àdọ́fà aláwọ̀ ilé yìí wọ́n ní ọlọ́run bá ó mọ̀ mọ̀ só pọ̀ mọ́ ọ̀dọ̀ ara rẹ̀ ni ọlọ́run bá fi ní nínú sọ́ràtù náà àyà nẹ́tì wàn gbádà àwọn olùbílẹ̀ ní ṣètò ìrọ̀jì wà á kó bí áàdì láàrí ìdá àtún ọlọ́run ní àdéhùn ṣẹ fọlọ́run ní gbogbo ìgbà tẹ̀ bá ti ń ṣe kí ni tẹ̀ bá ti ń ṣàdéhùn ìlú ìjẹ́ pé wọ́n tó bá wọ́n bá gbé sẹ́kàn fún dúró lórí àdéhùn yẹn torí bó ti pé àdéhùn yẹn o ti pé àdéhùn aláàmì ẹ abẹ ọlọ́run ọba wa eléyìí agbọ́ yìí kó o jẹ oṣù aláǹfààní dáadáa láyé bí àtúbọ̀jọ́ gbèdé àtìyáàmà subahana kalamu alhamdi ashadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. وأنتم وجزاكم الله خيرا